Ìṣe àwọn àpọ́stélì orí kẹtàdínlógún. Wọ́n kọjá ní Amfipoli àti Apolonia kí wọ́n tó dé Tẹsalóníkà. Ilé ìpàdé àwọn Júù kan wà níbẹ̀. Gẹ́gẹ́ bí àṣà Pọ́ọ̀lù, ó wọ ibẹ̀ tọ̀ wọ́n lọ. Fún ọ̀sẹ̀ mẹ́ta ni ó fi ń bá wọn fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀ láti inú ìwé mímọ́. Ó ń ṣe àlàyé fún wọn. Ó tún tọ́ka sí àkọsílẹ̀ nínú ìwé mímọ́ láti fi hàn pé dandan ni kí mèsáyà jìyà kí ó jíǹde kúrò nínú òkú lẹ́yìn náà ó sọ fún wọn pé mèsáyà yìí náà ni jésù tí òun sọ̀rọ̀ rẹ̀ fún wọn àwọn kan nínú wọn gbàgbọ́ wọ́n faramọ́ pọ́ọ̀lù àti sílà ọ̀pọ̀ nínú wọn jẹ́ gíríkì wọ́n ń sin ọlọ́run púpọ̀ nínú àwọn obìnrin sì jẹ́ ènìyàn pàtàkì pàtàkì ṣùgbọ́n ara ta àwọn júù nígbà tí wọ́n rí i pé àwọn ènìyàn púpọ̀ gba ọ̀rọ̀ Pọ́ọ̀lù àti Sílà wọ́n bá lọ mú nínú àwọn tí wọ́n ń fẹsẹ̀ wọ́lẹ̀ kiri àwọn jàgídíjàgan wọ́n kó wọn jọ wọ́n bá dá ìrúkèrúdò sílẹ̀ nínú ìlú wọ́n lọ ṣùrùbọ ilé Jásónì wọ́n ń wá Pọ́ọ̀lù àti Sílà kí wọ́n lè fà wọ́n lọ síwájú àwọn ará ìlú nígbà tí wọn kò rí wọn wọ́n fa Jásónì àti díẹ̀ nínú àwọn onígbàgbọ́ lọ síwájú àwọn aláṣẹ ìlú wọ́n ń kígbe pé. àwọn tí wọ́n ń da gbogbo ayé rú nìyí wọ́n ti dé ìhín náà jásọ̀nì sì ti gbà wọ́n sílé gbogbo wọn ń ṣe ohun tí ó lòdì sí àṣẹ késárì wọ́n ní ọba mìíràn wà ìyẹn ni jésù. ọkàn àwọn ènìyàn àti àwọn aláṣẹ ìlú dààmú nígbà tí wọ́n gbọ́ báyìí wọ́n bá gba owó ìdúró lọ́wọ́ jásónì àti àwọn ìyókù wọ́n bá dá wọn sílẹ̀. nígbà tí ilẹ̀ ṣú àwọn onígbàgbọ́ tètè ṣe ètò láti mú pọ́ọ̀lù àti sílà lọ sí bẹ́ríà nígbà tí wọ́n dé ibẹ̀ wọ́n lọ sí ilé ìpàdé àwọn júù àwọn yìí ṣe onínúrere ju àwọn júù ti tẹsalóníkà lọ wọ́n fi ìtara gbọ́ ọ̀rọ̀ náà lójoojúmọ́ ni wọ́n ń wá inú ìwé mímọ́ wò láti rí bí àwọn ohun tí wọ́n ń kọ́ wọn rí bẹ́ẹ̀. Púpọ̀ nínú wọn gbàgbọ́ àti púpọ̀ nínú àwọn Gíríkì tí wọ́n jẹ́ ènìyàn pàtàkì pàtàkì lọ́kùnrin àti lóbìnrin. Ṣùgbọ́n nígbà tí àwọn Júù ní Tẹsalóníkà mọ̀ pé Pọ́ọ̀lù ti tún wàásù ọ̀rọ̀ Ọlọ́run ní Béríà, wọ́n wá síbẹ̀ láti ṣe màdàrú àti láti dá rúkèrúdò sílẹ̀. Si lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn onígbàgbọ́ bá ṣe ètò fún Pọ́ọ̀lù láti lọ sí èbúté ṣùgbọ́n Sílà àti Tímótì dúró ní Béríà àwọn tí ó sin Pọ́ọ̀lù lọ mú dé Áténì wọ́n wá gba ìwé padà fún Sílà àti Tímótì pé kí wọ́n tètè wá bá a nígbà tí Pọ́ọ̀lù ń dúró dè wọ́n ní Áténì ó rí ìlú náà bí ó ti kún fún ère òrìṣà eléyìí sì dùn ún dọ́kàn nítorí náà ó bá àwọn Júù àti àwọn olùfọkànsìn tí kìí ṣe Júù jiyàn nínú ilé ìpàdé ní ojoojúmọ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe láàrin ọjà ó ń bá ẹnikẹ́ni tí ó bá wà nítòsí sọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n kan nínú àwọn ọmọlẹ́yìn epekurusi àti àwọn sitoiki bẹ̀rẹ̀ sí bá a jiyàn àwọn kan sọ pé. kí ni aláhesọ yìí ń wí. àwọn mìíràn ní ó jọ pé òjíṣẹ́ òrìṣà àjèjì kan ni. nítorí ó ń wàásù nípa jésù àti àjínde ni wọ́n bá ní kí ó ká lọ sí òkè areopagu wọ́n wá bí i pé. ǹjẹ́ a lè mọ ohun tí ẹ̀kọ́ tuntun tí ò ń sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́. nítorí ohun tí ò ń sọ ṣe àjèjì létí wa a sì fẹ́ mọ ìtumọ̀ rẹ̀. gbogbo àwọn ará Áténì ní tiwọn àti àwọn àlejò tí ó ń gbé ibẹ̀ kí wọ́n sá máa ròyìn nǹkan titun tó bá ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ní iṣẹ́ tiwọn bí wọ́n bá ti gbọ́ èyí ohun tí ó ń ṣe wọ́n tán Pọ́ọ̀lù bá dìde dúró láàrin ìgbìmọ̀ tí ó wà ní òkè Areopagu ó ní. ẹ̀yin ará Átẹ́nì ó hàn lọ́tún ló sì sí ẹni tí ó bá wù ú pé ẹ kò fi ọ̀rọ̀ òrìṣà ṣeré bí mo ti lọ tí mò ń bọ̀ ni mò ń fojú wo àwọn ohun tí ẹ̀ ń sìn mo pẹpẹ ìrúbọ kan tí ẹ kọ àkọlé báyìí sí ara rẹ̀ pé sí ọlọ́run tí ẹnì kan kò mọ̀ ohun tí ẹ kò mọ̀ tí ẹ ń sìn òun ni mò ń sọ̀rọ̀ rẹ̀ fún yín ọlọ́run tí ó dá ayé àti gbogbo nǹkan tí ó wà nínú rẹ̀ olúwa ọ̀run àti ayé kì í gbé ilé òrìṣà àfọwọ́kọ́ bẹ́ẹ̀ ni kò sí ohun tí kò ní tí a ó sọ pé kí ènìyàn ó fún un nítorí òun fúnra rẹ̀ ni ó ń fún gbogbo ènìyàn ní ẹ̀mí èémí àti ohun gbogbo òun ni ó dá gbogbo orílẹ̀-èdè láti inú ẹnìkan ṣoṣo láti máa gbé gbogbo ilẹ̀ ayé kí ó tó dá wọn ó ti ṣe ìpinnu tẹ́lẹ̀ nípa ìgbà tí wọn yóò gbé ní ayé àti ààlà ibi tí wọn yóò máa gbé ó dá wọn láti máa wá òun ọlọ́run bí ó bá ṣeé ṣe kí wọ́n fi ọwọ́ kàn án kí wọ́n rí i kò sì kúkú jìnnà sí ẹnì kankan nínú wa nítorí ẹnìkan sọ níbì kan pé nínú rẹ̀ ni à ń gbé tí à ń rìn kiri tí a wà láàyè àwọn kan nínú àwọn akéwì yín pàápàá ti sọ ohun tó jọ bẹ́ẹ̀ wọ́n ní ọmọ rẹ̀ ni a jẹ́ nígbà tí a jẹ́ ọmọ Ọlọ́run kò yẹ kí a rò pé Ọlọ́run dàbí ère wúrà tàbí fàdákà tàbí òkúta ère tí oníṣẹ́ ọnà ṣe pẹ̀lú ọgbọ́n àti èrò ènìyàn ọlọ́run ti fojú fo àkókò tí ènìyàn kò ní ìmọ̀dá ṣùgbọ́n ní àkókò yìí ó pàṣẹ fún gbogbo ènìyàn ní ibi gbogbo láti ronúpìwàdà nítorí ó ti yan ọjọ́ tí yóò fi òdodo ṣe ìdájọ́ gbogbo ayé nípa ọkùnrin tí ó ti yàn ó fi òtítọ́ èyí hàn gbogbo ènìyàn nígbà tí ó jí ẹni náà dìde kúrò nínú òkú. nígbà tí wọ́n gbọ́ pé òkú jíǹde àwọn kan ṣe yẹ̀yẹ́ àwọn mìíràn ní a tún fẹ́ gbọ́ nípa ọ̀rọ̀ yìí nígbà mìíràn. Pọ́ọ̀lù bá jáde kúrò láàrin wọn àwọn kan nínú wọn bá fara mọ́ wọn sì gbàgbọ́ ọ̀kan nínú wọn ni Dionisu adájọ́ ní kóòtù òkè Areopago àti obìnrin kan tí ń jẹ́ Damarisi àti àwọn ẹlòmíràn pẹ̀lú wọn